wo fílítà ìbò ṣe jẹ́ kí n pupa wọ́n wá pupa mo dàbí òyìnbó. Yeah, yeah, yeah. Hello, everybody. <laughs> Hmm. Yes, this is uh, this information is um, about some people. Uh, Welcome, welcome, welcome, welcome on board. Welcome, welcome, welcome to this platform. Welcome, welcome, welcome, welcome, welcome, welcome, welcome, welcome, welcome. Welcome, welcome, welcome. You know, my attention is, is drawn to some information. My attention is drawn to some information now. No, no, no. let me just say this i don't want to use my data to my daily ma lo wifi um i just before i forgot i saw some people jẹ́ sọ yorùbá àwọn kan ṣe patí the party ọjọ́ mẹ́ta yìí ẹ má gbàgbé o bí Bobrisky ṣe ń ná owó tí wọ́n ló ń ṣe owó Nàìjíríà bákan nǹkan tí Nàìjíríà bá ta láwọn ò fẹ́ be careful o because I see some of you tẹ ṣe patí lánàá tẹ joyè torí náà bá sọ̀rọ̀ ń tẹ máa ní pé kiri kan what is that? Oh, your biscuit. This is not my biscuit now. Yeah, different brand, but it's still. Uh, it's different brand ó ti ra sórí bẹ́ẹ̀ mọ́mà lọ lẹ́ẹ̀mejì báyìí ń sìn. so gbogbo yín tẹ́ ń ná owó yẹn tí EFCC bá pè yín sìn ìgbà ilẹ̀ máa sẹ́pẹ́ nìkan ò bá speak o ó ti yé yín tẹ́gbẹ́ ń jayé ọlọ́ba ń sẹ́ lọ́kọ́ gógó to EFCC platform and read to the end especially the one they posted yesterday read from the beginning to the end towards the end you see the message that is talking to all of you. Okay? Even they said to me that some people have sent my picture, the when I was spending money also, that place, you post on the platform, are the one that I spend money. That one is, the one, those ones are 10 years. There is one that is 13 years out of it. Okay? It can't wà 10 years. Èyí tó you jù ló jẹ́ 9 years. Nínú video here. yẹn. be 9 or 8 years, yeah. So is they are talking about from February this year to date. If you mess up with Nigeria notes, you are going to jail, oh. no bail. So be careful. Kẹ́ má lọ máa fi ọ̀pá àṣẹ yín, kẹ́ má lọ máa fi Mo wíre àbí mi wíre, mo kàn ní fi torí mo ti mo mọ̀ọ́mọ̀ ṣí ẹ̀ kékeré àtẹ̀yìn tí ẹ ṣe bẹ́ẹ̀ dè mo rí pé ìjókòó tàdé náà ń ná owó Nàìjíríà tó bá mú ẹsẹ̀ wọn ó bá rò pé bóyá ó Liam ò ní lè gbà ẹ́ lẹ̀ o Wùmí ò lè gbà ẹ́ o kò sí bẹ́ẹ̀lì o don't slap Nigeria Nigeria is not like before o gbogbo yín tẹ́ joyè tẹ́ náwó tẹ́ ń bọwọ Nàìjíríà jẹmọ kan ní jáyín ní ẹ tètè lọ delete ẹ o kó tó déwájú EFCC tí wọ́n báyìí tí mú already go and delete it o that's information I need to give you I'm just I'm kind ṣe rí pé mo nice hold it for me let me stand this phone let me start this car. ṣe ẹni go mo nice àbí mi nice mo wíre àbí mi weary. ẹ lọ delete ẹ gbogbo ìtẹ́ fi ń ṣàkọyọ̀ ibi if bá ti fẹ́ ṣàkọyọ̀ méṣe pé ẹ ṣòwò nàìjíríà màchàmàchà go and delete it ibi tí ìyàmù náà ti ń ṣe patí tó ti ń ṣe bẹ́ẹ̀dẹ̀ tẹ́ ń ná owó tẹ́ ń ná owó tẹ́ ń bọ̀wọ̀ nàìjíríà jẹ́ ń tọ́ ni wọ́n fẹ́ lẹ́ ń ṣe yẹn o etí yẹn ò dín sí i o gbàgbé tó bá yá sí i ẹ máa ṣe wọ́n mọ̀ ọmọ ni bóyá torí kíní kan náà ṣe ṣe kíní kan ló gé eléyìí. EU is not going to be long. They are not going to take you to coronavirus. It's not going to be long in court. After four, three days, you jail. Simple as that. From January, I mean from February to date. Only one So, mo wí fún yín o. Àwọn celebrity kan tó wà ń gboro gbogbo àwọn olórin wọn ti palẹ̀ mọ́ kíní wọn o gbogbo ibi náà ti ń kówó sáà kan ti ń ṣe owó níṣekúṣe ah èdè ìdẹ́rì jọ ìyá Mohbad ṣá can see this person look like ìyá Mohbad o ìyá ah, Mohbad dẹ́ ṣe máa ah àbí kí n ṣoore fún ìyá Mohbad yẹn ni torí mi èèyàn lẹ́yìn ṣé kí n ṣoore fún ni ṣé kí n gbé ìyá Mohbad wá sí Canada ni ìyá Mohbad gbè mí mo fẹ́ gbé wá Canada ìyá Mohbad serious mo fẹ́ gbé wá Canada ó sì lè ṣiṣẹ́ ara ẹ̀ sì lè ó ṣe pérépéré èyí tó bá máa fi ta àtẹ èyí tó bá máa fi ojú ẹ̀gbẹ́ lákàn move on ìfá ó sì lè lọ́kọ ní Canada gan ó sì lè lọ́kọ ilé ní kíni èjì ẹ sọ fún yàrá kó gbé mi o ibẹ̀ yẹn lẹ́nu báyìí ti gbà wọn hmm? oramic powder milk tó bá yẹ kó gbé lẹ́ǹkan ní àní pẹ́ tútù yìí má jẹ́ lo dátà mi ẹ jẹ́ má jẹ́ waste dátà mi kí ni mo fẹ́ sọ kankan lẹ́ẹ̀kan àbá fọ̀ mi léè náà two things ni mo fẹ́ sọ lẹ́ẹ̀kan who is that wá di kí ló tó gbá mọ́ mi tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ mọ́tò tó bọ́ọ̀sì yẹn ni. Should I just see Yeah, okay. Okay, let me tell you. You see that woman that tó ń ṣe foreign kí ni orúkọ nǹkan tó ń ṣe cryptos àbí. Yeah bó ṣe ń bọ̀ lẹ́ni ṣé mo pé mo àvọ́ mi ìfẹ́ bá sọ̀rọ̀ mm-hmm. ṣé ti rí mọ́tò burúkú tó lọ park sọ́dọ̀ wa yẹn ṣé mo kó ṣe mọ́tò lóríṣiríṣi fún mm-hmm. àyẹ̀ ti defroster. yes ìgbà tí mo rí lẹ́nu mo wá rí bó ti kí ẹnìkan bó ṣe mú wa mọ́lẹ̀ yẹn tó ń béèrè owó lọ́wọ́ tó ń sọ pé ká wá rẹ́gísítà ká wá ṣe nǹkan kan ká wá ṣe nǹkan kan mo tún rí pé bí mo ṣe fẹ́ drive jáde mm-hmm. mo kàn rí tó dúró sẹ́gbẹ̀ẹ́ ó ti mú òyìnbó kan mọ́lẹ̀ lára àwọn tó wà nínú compound lára àwọn ó ti mú yẹn mọ́lẹ̀ tó ó ti ń kàvá àṣẹ You know the meaning of canvas? Like you fẹ́ my lo brain, eh? Me convince. Yeah, ó canvas, ó convince, ó fẹ́ try láti ìnáwó kó go to battle. So be mo ṣe rí bó Why? rí báyìí mo ti mọ̀ pé What's that? McDonald. You want to McDonald? Okay. No problem. So mo ṣe ti rí pé ṣẹ̀yìn ló ń mm-hmm. Mo wá park. Mo mi ò park pátápátá mo kàn dúró ni mo kàn wáyé dàmú ní mo ní what about the kini na owó ọmọ mi kọ́ kini kankan mẹ́yìn mo ní they said they closed down or what happen ó ní ẹ eh, i will tell you it's not closing kini kan kini kan ẹni yẹn òkùn fẹ́ kẹ́ni yẹn mọ̀ ó ti tún ó wá ní ẹ eh, there is another one that is third party now pé kí n tún ṣe yẹn again mo wo pé. that one nǹkan that's gone what happened. that one na ó ní no i will tell you when it is ready i will tell you orí pé ó tún ti fẹ́ mú ẹlòmíì ah, àwọn ọmọ ìlú bo ni original ibo lọ ọmọ ìlú bo ni woman ni okay Trinidad and Tobago abi yeah. that is uh, Haiti nìyẹn that's Caribbean Caribbean náà is Haiti yeah. Trinidad ọbẹ̀ ló ti wá mi mọ̀ pé wọ́n máa àwọn náà ń ṣe fraud o fraud is everywhere ṣá fraud kò mọ̀ pé nǹkan tó ń ṣe fraud ni náà ṣé tó pé mi lọ fẹjọ́ sùn ọlọ́pàá fraud ni tó bá jó òun ṣe bẹ́ẹ̀ fún ọlọ́pàá ló máa lọ fẹjọ́ sùn àbórí mọ́tò evil spirit tó gbé wá fraud làwọn èèyàn fi ń ṣayé ìsìn ìbọ̀dọ̀ mọ́ wọn lè wọ̀n náà ni kí ló large fries oh if anything apart from that okay she want like large fry drink wo ló fẹ́ strawberry milkshake or àbí o fẹ́ cone ice cream. no ah o lè um, fry fry big large fry and uh, cone ice cream. A large fry and what else? Cone ice cream, cone ice cream. Yeah. So, that's all. Okay, I come to the drive-thru. Thank you. Ó ti pẹ́ tá Madonna's McDonald's yìí o. Àtọ́jọ́ tí mo ti dé Madonna's mọ̀ ń gan. Oh, last year. Since last year? Yeah. Ó ti fẹ́ pọ́dún kọ̀ọ̀kan. Wọ́n máa wò pé kí ló tà wá bímọ. I'm just tired of it. Thank you. pẹ̀lẹ́ ṣe dáadáa ni. ọmọ nàìjíríà ni ọmọ mi <laughs> ṣèbí kékejì ọ̀rẹ́ ẹ̀yẹ nìkan ni ó máa mọ̀ ẹ́ o. Um, ìyá ẹ̀ ló bá ṣe Yeah. <laughs> yẹn. thank you want. mo ní pẹ̀lẹ́ ọmọ dáadáa. <laughs> èjìrì ara ìsokùn. so bí mo ṣe ti rẹ́ni yẹn ẹni yẹn ti rí pé mo ń ba sọ̀rọ̀ yẹn ẹni yẹn kò lejú ó ṣe bẹ́ẹ̀ ni yẹn náà sọ wọ́n pé tó máa fẹ́ bolówó èèyàn tó ń sọ fún ẹ do this ó pé gbogbo èèyàn ló máa ń lejú ẹni yẹn náà lejú bí mo ti wá sọ pé they are you telling me they fraud ó kàn no no no i will talk to you don't worry go ó yẹ kí n sọ fún pé kí n kàn tiẹ̀ sọ fún those people are fraudster kẹ́ni yẹn gbé sórí thank you ma'am. Not all right. Lè yè bisin lè ni. Sọ́mà ti ń dé o. Mo rí pé àwọn Sleeping wears làwọn ṣì ń wọ̀ kiri. Ṣé omi wà nínú bíbà? Ṣé o máa fi ṣan wẹ̀? Oh. Bye bye, guys. Bye, guys. You ò fẹ́ waste data me. I don't want to waste it my data. Doesn't waste your data. Okay, doesn't waste my data. It's very hot. Let's go. You bought me this shortbread. Mm. Are you sure it's the one I used to eat? It's not the same brand, but it is shortbread. Are you sure it's going to be the same? because that one doesn't have sugar you know I don't like sugar on it kò wù mí lójú náà ìta Stop it then.